وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله fún ọlọ́run ọba. Alhamdulillah. Ọba tí ó ṣe wá ní Mùsùlùmí. Lẹ́yìn ìgbà tó náà bá ṣe wá Mùsùlùmí tá, ó kà wá sínú àwọn tí ó fi ọ̀pọ̀ ọ̀nà tó ṣe tó fàlàyé. Ọlọ́run bó ṣe sọ rẹ fún wa tó jẹ́ kó tún lè bá ó kú rí bẹ̀ láti ló jẹ́ tiwa. Àmín ọlọ́run kàwá sínú àwọn tó yọ lókí lókì yìí. àmín. ọlọ́run kàwá sínú àwọn tó fẹ́ràn lókì yìí. àmín. ọlọ́run kàwá sínú àwọn tó gba iṣẹ́ wọn lókì yìí. ni. ọlọ́run kàwá sínú àwọn tó fẹ́ràn rẹ lókì yìí. àmín. ọlọ́run kàwá sínú àwọn tó ṣàforíjì fún lókì yìí. àmín. ọlọ́run kàwá sínú àwọn tó kà lọ́mọ àlùjọ́ náà lókì yìí. àmín. sínú àwọn tó yọ kó ọmọ náà lókì yìí. àmín. ọlọ́run ò gbogbo tá a bá ṣe ń bẹ̀ ní dáadáa bá ṣe máa ṣe mọ̀wọ́ lọ́nà gbájú bá ṣe ṣe lọ. gbogbo tá a bá ṣe ń bẹ̀ ní tá a ṣe tí ò tó tí ò dáa tó ọlọ́run kàkó ní rẹ̀ fún wa. tọ́ jẹ́mọ́ ẹ dákòtò lọ lọ àti bẹ̀rẹ̀ àwẹ̀ kọ́dà àwẹ̀ ti kọjá ìdájì. àmọ́ lẹ́nu àsìkò tó kù yìí náà ọ̀dàpọ̀ ẹ̀jẹ̀ pé ọ̀ràn wa létí fáàkì méjì tó ní ṣe pẹ̀lú ọ̀nà náà tó ṣe wípé tá a bá ronú sí dáadáa a tún lè gbìyànjú mọ́ ọjà káàkiri ṣe pọ́ìntì alákọ̀ọ́kọ́ òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa etí rọmọdọ́nù fi tóbi lójú wa nítorí àwòká ń gbàgbẹ́ pé a ah, awe Ramadan àwẹ̀ Ramadan bẹ́ẹ̀ ni àwẹ̀ ẹ̀fẹ̀ tóbi àmáṣẹ́ rí oṣù tá ń yìí tá lóṣù ti tóbi lọ́dọ̀ Ọlọ́run káwẹ̀ tó wọ́n bì oṣù Ramadan ti tóbi lọ́dọ̀ Ọlọ́run tó di pé ó wọ́n ní bá sọ nígbà tí ó sọ láyé kan ṣoṣo tó ọlọ́ni ṣáàrù rọmọdán alẹ́bí ounzila fi ìkọ̀ oṣù rọmọdán èyí tá a sọ kùránì kalẹ̀ ní ẹwọ́ gbọ́dọ̀ ṣe ròyìn oṣù rọmọdán èyí tá a sọ kùránì kalẹ̀ níbẹ̀ tọ́ gbogbo wa lámà wípé kùránì tọ́lọ́run ọba kùránì tó wà lódidi tó wà ní láwùlù mahfuz lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba sọ gbogbo kalẹ̀ lódidi sí Baitul Izzah ní sánmà alákọ̀ọ́kọ́ láti bẹ̀ ọlọ́run bá wá ń sọ kalẹ̀ díẹ̀ díẹ̀ fánàbí the first time tí Kùránì ó sọ kalẹ̀ fánàbí gbogbo alamà pé máa kàn àbí nígbà tánábí ìdọ̀mùgójì ọdún ànitọ́lọ́ sí kọ́kọ́ sọ kọ́kọ́ ń òun ni ikọ́rọ́ ìsìn ọ̀rọ̀ kíkọ́ lẹ́dẹ̀ fọ́lá àbí tọ̀ nígbà tọ́lọ̀ wọn sọ kalẹ̀ fánàbí nígbà tí fourth day bẹ́sì wọ́n bọ́ sọ kalẹ̀ fánàbí àwẹ̀ rọmọdọ́rùn tí lọ́rọ̀ yàn àmọ́ ní oṣù rọmọdọ́rùn náà sọ kalẹ̀ ṣùgbọ́n mi ì wí pé fánàbí bá gba the first message nínú rọmọdọ́rùn nígbà tó wà lógójì ọdún àlẹ́ ìtún wa lo another thirteen years ní maka fún un ànábì wá dé màdínà ó wá lu ọdún alákọ̀ọ́kọ́ nígbà tó dún ẹlẹ́ẹ̀kejì tó lu màdínà làwẹ̀ rọmọdọ́nù tó kún nínú oṣù rọmọdọ́n tó ń about 15 years ní rọmọdọ́n tí ń jẹ́ rọmọdọ́n káwẹ́ tó dọ̀ràn yàn ń lẹ̀ kí ni implication rẹ̀ implication rẹ̀ ó ní wípé atorú àtọ̀sán rọmọdọ́n náà rọmọdọ́n lọ́dọ̀ ọlọ́run oṣù tó ní ìlọ́dọ̀ ọlọ́run tó ní tó ní position ní pé kọ́lọ́run ọba ní máa ń so orí ń lè kí là gbọ́dọ̀ ṣe ó ní pé ẹ má jẹ́ ká kà pé tó sùn yìí wà fún nìkan náà làwẹ̀ tá ń gbà ń bẹ́ẹ̀ pé bàbá ti gbàwẹ̀ tán lọ́sàn-án òru rẹ̀ o kí tó bá wà ní ká fi ṣe bọ́sàn rọ̀mọ̀dọ́n ṣe jẹ́ pàtàkì so kí implication orí bí tàbá ti ṣe ìjọsùn tán lọ́sàn-án tá a gbàwẹ̀ tàṣà zikiri tàà kírun ẹ má jà fi gbogbo aburú tàà ṣe lọ́sàn-án rọ̀mọ́dán ẹ má jà kí fẹ́ fóru rọ̀mọ́dán ni òru rọ̀mọ́dán náà wà lára rọ̀mọ́dán ibi tẹ́ ti mọ̀ ibẹ̀ ló ṣe rí tí mo bá bi wá pé tí rọ̀mọ́dán bá jẹ́ thirty days àbó jẹ́ twenty nine days ìlú òkú kẹ́kẹ́ páàtì wo nínú òru àtọ̀sán ló ń lọ́lá jù rọ̀mọ́dán ní láti ìkọ́jú ìkọ̀ní àdí sóòrùn ọ̀sán ló bọ́ sí àbúrò òru àìgbáwẹ̀ lóru tó fi hàn wípé tọ́lọ̀ ń bá rírọ̀ mọ́tọ́ bá lọ́lá tó wá ní àsìkò tó lọ́lá jù ń bẹ jẹ́ òru kìí ṣe torí àwẹ̀ wa tá ń gbà ní tó rà nígbà pẹ̀lú ṣẹ́dá kùtù rẹ̀ lọ́n gbogbo a bá fi a ti wá parí àwẹ̀ báyìí jàre afrí lóru ká wá saburú lò rọ̀mọ̀dán à ń wé ìtì ládá o àádẹ́ ń ṣe ọlọ́run ọba nígbà ló fẹ́ sórí fún wa èyí ò gbọ́dọ̀ fi zìnà lẹ̀ lọ́sàn Ramadan kó kíkù zìnà tó Ramadan èyí ò gbọ́dọ̀ fọ́ tí mú múlẹ̀ lọ́sàn Ramadan kó lọ mọ tí lóru Ramadan lọ èyí ò gbọ́dọ̀ fi tẹ́tẹ́ títa lẹ̀ lọ́sàn Ramadan kó fi ilẹ̀ tó Ramadan lọ ó sì lóru Ramadan èyí ò gbọ́dọ̀ fi ìwòkú wólẹ̀ lọ́sàn Ramadan kó kíkẹ̀ fún Ramadan lọ àtọ̀sán àtòru òní Ramadan lọ kọ́nà kó kún wa ó dá lè kíkù sí pọ́ńtà alákọ̀ọ́kọ́ pọ́ńtà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá sọ fún àbúkà bá ti ń gbàwẹ̀ látọ̀sán láti látẹ̀sán fájà ìbá ti yọ tó bá ti gbà tó bá ti wọ̀ tó rúdé ìwẹ̀ tó parí ẹlẹ́gbọ́n ọlọ́run tó máa ti mọ̀ sí yáàmà sílẹ̀ rẹ̀ ẹ parí àwẹ̀ sóòrù bí wọ́n ti bá ti wọlé àwẹ̀ parí táwẹ̀ bá parí kí ni ìtumọ̀ ìtumọ̀ ẹ̀ ní pé jíjẹ mímu sísúnmọ́ ìyàwó àti fúri láti lè ṣe títí táàbájà yóò حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الخيط títí tí àlùfájàrí ó fi yọ lọ́nà káwọn jẹ títí ìtumọ̀ ẹ̀ ní pé tó bá ṣe pé òun bá wọ̀ ní 650 example àbí ní 655 àbí ní 658 láìpàá tó lò ti wọ̀

ẹ̀ntà sọ fún pé kó pàtàkì bá ti wọ fún ma ti mú síyámà ìrìnlẹ̀ àwẹ̀ ti parí ìtumẹ̀ pé a ti fún láyé kò fẹ̀ kan sí ẹ́mbàgò kankan lórí ẹ̀ pé kó má jẹun tọ̀ kí wá tó ní ní ìdí pé ah, ẹwà jẹ sàárì tí wọ́n ní kó má jẹun tẹ́lẹ̀ ni ó fi oúnjẹ sàárì kan sí oúnjẹ nìkan bàbá bọ́ọ̀rọ̀ oúnjẹ bá ní pọ́jù tí kájọ kí ni nǹkan náà olùgbésẹ̀ lásìkò tá à ń jẹ sàárì ni sàárì bẹ̀rẹ̀ láti tá bá dá òru síta mẹ́ta pé ká lágbà tí mọ́tò ti wọlé ẹ̀ saja tá àlùfájà ló ti yọ the last ìdá mẹ́ta yìí ò juga. sàárì jù rẹ̀ ṣe lásìkò mi àsìkò tó ṣe kódà nígbà tí ò ṣe rọ̀mọ̀dán àwọn ẹni ọlọ́run Last bó every night allah máa pèpè pé lásìkò yìí ǹjẹ́ ààrẹ nìkankan tí ó jí hálìmì cuci ǹjẹ́ ààrẹ tí ó pè kí ni ọlọ́run bá dárú wàhálìmí mùsàfírì ìjáre tó tóra àforíjì lásìkò yìí ọ̀ọ́kùnrọ̀lá nínú ọlọ́run ọlọ́run máa ń pèpè bá ní every night èmi àti yín àìjí sásìkò á sún ọlọ́run awùgbà àwọn ẹrú mi tán ní ìsì yìí bó mo ti lè fà síbi dáadáa yìí tí wọ́n há mẹ́sẹ̀ tí wọ́n ọlọ́run a ọlọ́run afọ oúnjẹ síbẹ̀ fún un àwa jí torí ìwé afẹ́ pé ọlọ́run a jí torí bá afẹ́ jẹun ẹ́ torí pé olóúnjẹ oúnjẹ ajílé bí ọwáwọ́wá síbẹ̀ èèyàn tí ò wá fẹ́ jí ọwọ́ ajé ọlọ́run á ah, ẹ̀rù mi ti jí lásìkò tó ń pè sí ọyá tọrọ àforíjì ní gbogbo òfin jẹun náà tọrọ àforíjì máa gbà. wọ́n pe ají sásìkò rẹ̀ dákò torí ọlọ́run ẹ mẹ́ta fojú oúnjẹ nìkan wò ó àsìkò tọ́lọ̀ máa ń gbàdúrà lọ́lọ́run ti fún oúnjẹ tó fi jí wa. ẹ̀yẹ béèrè ta nínú wa bí ìbá ṣe nu rọ̀mọ́dọ́n ló jí lásìkò yẹn tó pe lọ́run bí ìbá pé ìjọba ọwá ti wá wọ́n fẹ́ dákùtù lọ lọ́wọ́ ẹmọ́ ìgbé pẹ̀lú àsìkò yẹn òun wá lè pẹ́ àríà ní lálùwàlá àtún lálùwàlá àtún lálùwàlá àtẹ̀yìn ìyá wa tẹ́ ń dáná sáàtì òun náà gbọ́ ẹ lálùwàlá rárá kó síbẹ̀ tẹ́mọ̀ lórí ọlọ́hùnmọ̀ fún ìjọ lọ́dà ń fàgbórí ìjọ ọlọ́run ọba ọlọ́hùnmọ̀ fámi ọlọ́dà kò kẹ́mi ọlọ́run ọba bó bá máa lágbáwa rẹ̀ sọ yorùbá ẹ̀ ọlọ́run kẹ́mi ọlọ́run dákun fàgbórí ìjọ fún mi ọlọ́run ọba dákun lórúkọ ẹ̀mọ́ wọn dojú tì mí kò mí láti rí ọlọ́run dákun kò mí lọ́mọ àlìjẹ́nà ọlọ́run dákun fún mi ṣe èèyàn tọrọ lọ ti wá tọrọ gbogbo nǹkan tí máa mú yẹn jìnnà sọ́dọ̀ ọlọ́run náà mọ̀ ọba ni a máa ń ṣe é ìjọ bá fún eh, ọ̀tí náà ìwọ bá ń bẹ lọ́n púpà lọ irú táàmù sọ pé ọlọ́run bá dákùn gbọ̀n jìnà kù náà ó wá òwe àkùn ní ọkù so ó wá ẹgbẹ́ wá àsìkò yẹn náà ṣẹ́kùtọ̀ ọlọ́run dákùn yọ tí kò nú ọ̀rọ̀ mi òwe àkùn ní ọwọ́ ọlọ́run dákùn irun mi ò ṣe déédéé dákùn kún mi jẹ́ máa kí òun fún ọgbọ́n ṣe ní ìwọ̀fẹ́ ọlọ́run lásìkò wọn ọlọ́run mò ń mú gbó dákùn gbàgbó lọ́rùn ọlọ́run mo ń ta tẹ́tẹ́ dákun gbà kù lọ́rọ̀ mi ọlọ́run mo níwà jàgídíjà gan lọ́wọ́ dákun gbà kù lọ́rọ̀ mi kí ẹ ọlọ́run so oúnjẹ sàárì kọjọ́ ọ̀rọ̀ oúnjẹ tó wà pé oúnjẹ nìkan ni ọlọ́run ti tu wálé láti gbàtàwọ̀ ẹ̀fẹ̀ parí láti wọ́n gbé àmọ́ ọlọ́run fẹ́ kájí lásìkò yẹn torí pé ṣe lásìkò yẹn ọlọ́run bá láwọn ẹni tó òun lòun máa ń dá wọn lóhùn ọlọ́run bá gbogbo wa mọ̀ ẹni tó ń wíìkì dúdú àwọn náà náà participate olóore ìpọ́lọ́wọ́ sọ fún wa pé innal muttaqin fi jannatin wa uyun àwọn pápáyọ̀ ọlọ́run wọ́n wà ní àlùjánnà àti ibi tó dò sí sàn tó bá jẹ́ kìyàmá áàkiri nínú àdáhùn rọ́gbóhùn àwọn tó páyọ̀ ọlọ́run báyìí wọ́n gba orí tọ́lọ́wọ́n bá fún wa ti dùnú ti dùnú ìnáhùn kánú kọ́bílà záríkà mọ̀sílẹ̀ kó tó díjọ́ tán gbọ́ orí yìí báyìí dáadáa ni fẹ́ sọ fún apá àtọ́páyọ̀ ọlọ́run bá kí ni wọ́n máa ń ṣe وكانوا من الليل ما يهجعون كانوا قليلا من الليل ما يهجعون àwọn wọ̀nyí àsìkò díẹ̀ ni wọ́n fi ń sùn lọ wọ́bìl àtàrí wọ́bìl àtàrí wọ́n yẹ sàfihàn àwọn wọ̀nyí tó bá wá dásìkò sàárì àwọn tó báyọ̀ ọlọ́run wọn wá tó wà fún yí ọlọ́run wá mímì àjẹ́ náà ó kún jẹ fún sàárì káwa náà ti lè patisipéètì níbi nǹkan táwọn tí wọ́n páyọ̀ ọlọ́run ọba ni wọ́n mọ̀ ní ẹ̀dá tó torí ọlọ́run jọ̀mọ́ lẹ́nu ọjọ́ tó kù nínú ọ̀rọ̀mọ̀dán yìí náà asúntara ní wá ẹja pẹ̀lọ́run. ẹ̀ bàbá wa bẹ̀lọ́ gbogbo tó bá wù wá ní dáadáa ní ká béèrè àmọ́ ká má gbàgbé àti tọrọ àìjẹ́nà sí ọlọ́run dápò àmì sínú àwọn tí ó fi sáà jẹ́nà àmì sínú àwọn tó yọ kó náà tó tó bá ti wá ṣe lẹ́yìn ọ̀gá lásìkò yìí wá bí ọlọ́run lẹ́yìn ọjà àti ìlú orí tó wà tó ẹ̀dá tẹ̀ mọ́jà àbí ṣeré ẹ mọ́jà tákà tó ń jẹ nìkan ni o ẹ mọ́jà tákà tó ń jẹ nìkan ni àsìkò yẹn àsìkò tó ẹgbẹ́ tọ́lọ́ bá kẹ́ nìkan ni máa ń jí ń bẹ̀ tí máa ń tọrọ àdúrà ni a àti máa gán àtọ́lọ́ bá kẹ́ wa lókù pé bí ọ̀rọ̀ bá wà lọ tán sáà sì lè jí lásìkò lè ara tátò kàmí sínú àwọn tí ó mọ̀ jí lásìkò yẹn náà tí ó mọ̀ bẹ̀ kàmí sínú àwọn tí ó mọ̀ jí lásìkò yẹn tí ó mọ̀ ara wọ́ra fẹ̀ sí ọ kàmí sínú àwọn tí ó mọ̀ jí lásìkò yẹn tí yóò mọ̀ tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ so ẹ̀dá kan pọ́ǹtì méjèèjì kàmí pọ́ǹtì alákọ̀ọ́kọ́ òun ni pé bó san Ramadan sí pàtàkì lórí rẹ̀ náà sí pàtàkì ọjọ́lẹ̀ kejì oníbí sàárì wá èyí tó ń jẹ nìkan ló wà fún o ẹja pẹ̀lọ́ ẹgbẹ́jà sọ pé àlálù àlà bàbá wa jẹ kọ tánà ń kọ́ ní ilé jíjẹ tó ti pé bàtà bàbí jẹ́ sáńkọ́ á lọ kí wọn àti oṣù láàánú ti ṣe bẹ́ẹ̀ òun ni pé tó bá gba oore nírú àsìkò yẹn lọ́dọ̀ bá sùn oore fún tó sùn òkè fún ọlọ́run ò fẹ́ kó da oore náà nù àsùbá àjọ náà yà sáà jẹ oúnjẹ rẹ sígbà tó bá ti jẹ tán ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá lọ káàsùbà kó wá sùn kó gbórí rẹ pé o ní òfin yàyẹ̀ lẹ́nu ń jọ táwọn èèyàn bá ń béèrè kí wọ́n lẹ́nìkan gbáwẹ̀ àmọ́ kò fẹ́ràn òun ọ̀ ta ní wọ́n gbáwẹ̀ òun fún so ó pàtàkì tán ọlá tí ń bẹ fọ́rọ̀mù náà àwẹ̀ oṣù yìí táwẹ̀ ànábì sọ fáwọn tá a bí o pé ọ̀dìjà àkùnṣà rọ̀mọ̀tán oṣù rọ̀mọ̀tán tí wàá dé báyìí báyìí ṣáàrù ni mo bá oṣù alárùbá amáyé kan bá dára ìbáríkà ìtumọ̀ ẹ̀ ni pé oore rẹ̀ pọ̀ lẹ́yìn pàtó rẹ̀ wá pọ̀ pé oore rẹ̀ wọ́ wà ní ìṣẹ̀ṣẹ̀ àìkọ́ pé wọ́n wá ẹ̀sẹ̀ńdẹ̀ sábàlẹ̀ ìbá jẹ́ alárùbá ọmọ alárùbá lọ́mọ yìí ìtumọ̀ ẹ̀ pé ọmọ yìí ọlọ́run tó rotí lára oore rẹ̀ náà wá kẹ ìmìnà ṣùgbọ́n ìfàṣọ bẹ́ẹ̀ lálùbáríkà nì ọ̀rọ̀ lálùbáríkà túnmẹ̀ pé lẹ́yìn ìgbà tó lóore tán oore rẹ̀ kẹ lómi ó kà gbogbo ẹ tó súnmọ́ ó kẹ tó jìnà sí òun lẹ́gbọ́n tánàbí yìí tá a fi ròyìn ara ìgbà tàbí ọmọ tó bí orí ìní Abdullah ẹrú ọlọ́run bá ní àtàní ẹ̀kúta ọlọ́run fún mi ní tíra wájà alàní nàbíyá òṣèlú mubaraka aina ó ṣe mí lọ́mọ aláàlùbákà lẹ́yìn ìwé tí mo bá wà kò síbi tí mo dé tó rí mi tí ó kà àwọn èèyàn tó súnmọ́ ìtàkùn ìtàwọn ìtàwọn aláàlùbákà ìtàwọn ìwé nǹkan yẹn lóore orí orí wa wà limited ó tó tọ́jọ́ ó pọ̀ débi pé ó kálé ó káàkó ó kẹlẹ̀ rí ànábì lóṣù yìí kọ́ oṣù aláàlùbákà olùdó àwọn aláàlùbákà yìí ti kọ́ ọlọ́run ọba ṣe gbígbà àwẹ̀ rẹ̀ lọ́rọ̀ yẹn fún yín ìfọ́nà ọlọ́wọ́ alẹ́kùn sí ya kẹgbàwẹ́ rẹ̀ ọlọ́wọ́ bá ṣe lọ́nà rẹ̀ fún wọn ó ti àwẹ́ jọ́nà yẹn ní oṣù yìí àárí wá ní nínú oṣù yìí òru àwọn tó sáwọn fi àpéyí àbúwápù sàmà àkàtàkùn tó sáwọn fi àbúwápù ìjẹun ọlọ́run sí lẹ́kọ̀ọ́ àlùjẹ́nà àbẹ́ kí ni ẹ́sẹ̀ ní títí lẹ́kọ̀ọ́ àlùjẹ́nà. òun ni pé ìkẹ́ ló wà lálùjẹ́nà bọ́lọ̀ bá ti tí kẹ́yìn bá ń fẹ́ sáyé dáadáa ó wà àwọn ènìyàn ṣe. bẹ́ẹ̀ because ó signify wípé ọlọ́run ọba iná ọlọ́run ọba nù ó signify pé ọlọ́run ọba fẹ́ pẹ́ ìtàn bọ́bá ti wá sílẹ̀ pàdé náà kọ̀ dáadáa dáadáa dáadáa dáadáa yóò lè nínú oṣù yìí wà tó bla kò fi yí abúlé olùjẹ̀lẹ̀ lẹ́kùn náà ọlọ́run bó ti tó pé iná ìyá ọlọ́run ọba rẹ̀ ọlọ́run fẹ́ kì í wípé kó ṣe wípé àwọn èèyàn tí wọ́n ò fẹ́ ní tẹ́ńdẹ́tì àti taburú tí wọ́n fi kọ́ síná òun ò fẹ́ pé ìrìn kan wọlé káburú mọ́ wù wọ́n ṣe nínú oṣù yìí kọ́ wọ́n tọ̀gbọ́n lò fi ṣẹ̀yà àwọn ṣẹ̀ìtọ́nù tí wọ́n ma wíṣpà tí yẹn sàgbúrú sí ọlọ́run kó dì wọ́n ó fi ṣe yí balance of forces láti sóre yóò pọ̀ ju àìsàgbúrú àríwá nínú oṣù yóò sí ilẹ̀ ilẹ̀ tó oru kan bẹ́ẹ̀ tó délé látọ̀ ìpàdé tó ti pé kéèyàn ṣe ìbáadà ń bẹ ó ṣe déédéé ó ju ó ṣe one thousand man outside of 1,183 years. أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر Ọlọ́run ni nínú oṣù yìí òru kan wà ń lẹ ẹgbọ́sọ̀kọ́ ọlọ́pẹ̀ òru òun lẹ́sìn rí i pé èèyàn kì í sa burú lóru Ramadan. òru ló lọ́lá jù gbogbo Ramadan tí kò sáwọ̀ ẹ̀jẹ̀. ètò fàtà àfin ní round notion lóòótọ́ ọ̀ràn àyàn làwẹ̀ bọ̀ṣẹ́ rí àwa ń fojú tiwa wò àfojú tọ́lọ́run ọba fi wọ Ramadan wò tó bá wà sí ìpẹ́nu gbogbo tó wà ní Ramadan àwẹ̀ ló bà wá jù àwárò fóhun náà gangan náà lọ́lọ́run ọba ló límìtì orí sí àwọn afojú tiwa wo kọ́nà tẹ bá rírú àwọn ìbéèrè táwọn yóò máa béèrè ìbéèrè tán mà tẹ́lẹ̀ wọ́n tún máa béèrè ní ọmọdán pé wá ìgbọ́nà ti wàhálà ìgbọ́nà dánú ohun pé ẹ̀dá kan ṣe ẹni tó bá ní gẹ́fẹ̀ẹ́ tó lè dáná fún gbogbo tí ń béèrè wọ́n mà tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo tí ń wò sí pé wàhálà yìí àgbọ́dọ̀ ṣe gómọ débì kan o dákun sún sẹ́yìn náà ààwẹ̀ pàtàkì tó kọ́rọ̀ nínú ọmọdán ṣùgbọ́n òru ọmọdán pàtàkì إنا أنزلناه في ليلة مباركة Ànábì sallallahu alaihi wasallam sọ pé nínú oṣù yìí oṣù kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ ayé àdájú kan bẹ́ẹ̀ bá ṣe ìjọsìn ń bẹ́ẹ̀ bí i pé èèyàn ṣe ìjọsìn 83 years. Ànábì wá ní oṣù òru táwọn ibi tó tóbi dé tó lọ́lá tọ́lọ́run fẹ́ tú orí ń bẹ̀ bí mọ̀nìfúnri mọ̀ ṣọ́yírọ́há ẹni tọ́lọ́run ọba tí kó bá fẹ́ ká deprive lórí ilé láti kọ́lé fàtàkọ́rẹ̀ nǹkan ńláńlá ọlọ́run bá deprive fún so lẹ́nu táìmù tó kù yìí náà àti ìgbọ́ sí the last ten days as an opportunity ẹ dákun ṣẹlẹ́ni tọ́lọ́run bá ti kò ń gẹ̀rẹ́ láti lè ẹni tó ṣe ìgbóhùn náà tẹ̀kàtẹ̀kà ọlọ́run ọba kú ni èèyàn tó tó gbogbo òru rẹ̀ lágbàtà ti bẹ̀rẹ̀ ọmọdún ní sin òun fi ń fẹ́ṣẹ̀ ni mo bá kọ̀wé látòkọ́ nínú àkọwò ọlọ́run lè má sì ṣe kò ń gbé ẹ pé tó sùn ẹ̀dá kan wọ́n tá bá ti jù bẹ́ẹ̀ ká síwọ́ ọlọ́run tẹ̀ kẹwàá ọlọ́run ká wá sínú àwọn tí kẹ̀ ẹ̀ lóra ọlọ́run ká wá sínú àwọn tí ó yọ ọ́ lóṣù kọ́lọ̀pá àti àwọn tí ó ṣe kò ń gẹ́ fún wọn pé lílá tó pẹ́pẹ́lì wọn rí àjì tó bó bá rí bẹ́ẹ̀ jẹ́ náà ṣe nínú oṣù yìí ìjọsìn mẹ́rin tọ́lọ́wọ́n bá kú síbẹ̀ tó ṣe pé kọ́lọ́wọ́n bá gbẹ̀yọ ọ̀kan lé ń bí yàn ṣe é bí ojú pọ́nà rẹ̀ bí yàn kàtẹ́ àti kàmọ́lẹ̀ tọ́lọ̀ fi tẹ́kì ìjọsìn yẹn jẹ́ mọ́lẹ̀ fún yẹn but essence ìjọsìn lẹ́yìn bá ṣe ultimate ní ọlọ́nà fi fún yẹn ní mọ́lẹ̀ ẹgbọ́n bá fún yẹn ní mọ́lẹ̀ ọkàn yóò balẹ̀ èyàn rí nà ọlọ́run kò fẹ́ràn yẹn ẹ̀yìn náà fẹ́ràn ọlọ́run ọba tó bá yí ọdún sọ́lọ́run ọba tọ́lọ́run ọba èyàn máa ṣe ọlọ́run ọba náà sì lọ́rùn sí gbogbo ìjọsìn táà ń ṣe pápátá ultimately táà fi ṣe tọ́lọ̀ fi fẹ́ràn gbogbo ìjọsìn táà ń ṣe pápátá ultimately ìtọ́lọ̀ fi fẹ́ràn wa àwọn èèyàn máa ń rò pé bóyá ẹni tó bàbá àti ìṣèjọsìn ìtọ́lọ̀ fi gbàdúrà wa ọlọ́run lè gbàdúrà ẹni tó ìṣèjọsìn pé ọlọ́run bá gbàdúrà rẹ̀ pé ìjámọ̀ nǹkan ọlọ́run so àwọn èèyàn máa ń mi ṣe kẹta ọlọ́run gbàdúrà mi hùn hmm. ọlọ́run ọba máa ń gbàdúrà ẹ̀dá tó pọ̀ ló dá wa kò sí fẹ́ fi kí ó tó fẹ́ràn wa ó lè gbàdúrà tí ò fẹ́ràn sọ̀kánà ọ̀pẹ tó ní bí a ní tí wọ́n ní táàmì ìṣẹ́lẹ̀ rẹ̀ ọ̀rọ̀ fi gbàdúrà wa wọ́n dẹ̀ tí ò fi ọlọ́run ọlọ́run ibùn ibi tẹ́ ti mà pé kìí ṣe pé ọlọ́run gbàdúrà lóòótọ́ ọlọ́run ọba ìtààmọ́ táàmọ́ sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run pé afẹ́kọ̀ọ́ sí pé ọlọ́run ọba fẹ́ràn wa ló fi gbàdúrà wa ẹgbọ́n ọlọ́run lè Ibrahim alayhi salatu wa salam nígbà tó kọ́ káábà tán tó fẹ́ ṣàdúrà tí ọlọ́wọ́ ètò mo fẹ́ kí mọ́kà ìlú jẹ́ ó ní ọ̀rọ̀ bíi jẹ́ àìháàdá bánadẹ̀ àmì ìlú yìí mọ́kà yìí lápò ṣe nílùú mọ̀kànbá wọ́n rọ̀ zùtà àhìlẹ́hùn mi náà sọ̀rọ̀ àwọn tó bá wà mẹ́ ìdákùn òjò fún aláìsì kí èso tí ó jẹ oúnjẹ tí ó jẹ aláìsì bá wà fi kúrọ́sì pé mọ́ tí wọ́n ti gbẹ̀jọ́ ìgbẹ̀rún ọgbọ̀n nìkan gbó ṣe fún alẹ́gbẹ̀rún ní sọ̀rọ̀ ilẹ̀ ọlọ́ni ohun mọ̀wọ́rí wà máa ń kàfàrà ẹ tó kéfèé náà fún náà lóúnjẹ so níjọ́ tí kéfèé rí ẹni tọ́lọ̀wọ̀n ò fẹ́ràn tó bá fún lóúnjẹ kí lọ́wọ́ so káwọn máa gbé e sórí bí aláàdákùn ah, gbàdúrà ó lè gbàdúrà rẹ̀ lọ́kọ́ ultimate goal mú mi ní mùsùlùmí pé kọ́lọ̀ kó fẹ́ràn rẹ̀ tó bá fẹ́ràn rẹ̀ pé ìfẹ́ràn rẹ̀ ọlọ́run ọba lè fún yẹn ní nǹkan tó rẹ̀ bí àjẹ́ tí ìbá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀dá kò fún mi mọ́tò wọ́n láti ẹ̀ máa ń tẹ̀lọ olè fún ọkọ̀ ìgbésí oṣù yóò tẹ̀lẹ̀ pàwọn náà mọ́tò náà yóò pàwọn bẹ́ẹ̀ tọ́lọ̀ bá gbàdúrà tó kó fẹ́ràn rẹ̀ dáadáa bí ó jù sí tó fẹ́ni tí ó fi máa kájọ pé ẹlòmí ń gẹ̀ẹ́fẹ́ ní rọ̀mọ̀tọ́ ní tó fẹ́ sánú pé wọ́n lágbà wọn ń bá ní oṣù yìí ẹgbá àwẹ̀rẹ̀ kan ní òmọ̀ ìgbà kò ní ọlọ́run bá lè dán olóhùn àmọ́mọ̀ kó fẹ́ràn rẹ̀ so ọlọ́run ọba máa ń gbàdúrà gbogbo ẹ̀dá ìpínpọ̀ òun ló dá wọn pé bẹ́ẹ̀ bá sì dá nǹkan kọ́ ìnira aláàrẹ̀ àmọ́ kìí ṣe pé tó kó fẹ́ràn ultimate goal mùsùlùmí oníkọ́ ọlọ́run ọba wọn mo fẹ́ kó fẹ́ràn mi pàbẹ́ tó kó fẹ́ràn mi ló fi wá gbàdúrà mi fún pé dáadáa ló jù sí fún mi òun ni gbogbo ìjọsìn tí mùsùlùmí bá ń ṣe ultimate goal rẹ̀ ni pé ọlọ́pọ̀ fẹ́ ṣe kò fẹ́ràn tó bá yẹ pé bẹ́ẹ̀ wà á lè ìkọ́lọ́wọ́n bá fi lè fẹ́ràn wa náà nígbà tí ń ṣe ìtumẹ̀ báwọn ìjọsìn agbọ́dọ̀ sí débi kọ́lọ́wọ́ fi fún wa ní ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀ ìjọsìn mẹ́rin nínú oṣù yìí ká tààkọ́ ká wá ṣe pẹ̀lú sincerity pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ tí kì í bá ti tọ́lọ́wọ̀n ọba ọba ọlọ́rẹ̀ ni ọba tó ṣe wípé èyí tọrọ kan lọ́dọ̀ rẹ̀ kó tó wá sọ pé à ah, wàhálà rẹ̀ pọ̀ wàhálà èèyàn pọ̀ lọ́dọ̀ lọ ọba ìkó fún wọlé ayé ìwọ̀n òkè kò tó nǹkan kan lọ́dẹ̀ tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni pé ó tún fẹ́ràn ẹ̀ tí bá ń tọrọ kan lọ́dọ̀ tí náà tó bá wá rí bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ tó bá nǹkan mẹ́rin la fẹ́ ká ṣe nínú àwẹ̀ yìí ó fi ìsímọ́lẹ̀ fún wa alákọ̀ọ́kọ́ al-Qur'an Qur'an ọ̀rọ̀ ọlọ́run kájìrì Qur'an ọ̀rọ̀ ọlọ́run kájìrì ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa gbogbo mùsùlùmí pátápátá ẹ̀já kí mọ́ ọlọ́run bó láti wá dì mọ́ ọ̀nà márùn-ún lẹ́bì ìdìmọ́ kò sì yọ ẹnìkan kálẹ̀ kọ́lá kò yọ ẹjọ́ bẹ́yẹn sẹ́nà pé mi ò lọlé tí ó àkọ́kọ́ nínú oṣù yìí tá yìí àwọn ọjọ́ tó ti kọjá àtàwọn tó ṣẹ́kù ẹgbẹ́ káfíṣọ̀ wípé àìsè máa agbọ́kù àá kíkọ̀ á ní wọlé láti ti wa kó wọ́n kàn ẹwọ́n láàkọ́ tí mo kọ́ dákọ̀ yìí ní ọgbẹ́ ìkankan bẹ nínú àwọn àtàjòkú tí ń gbọ́ ìbá ìtò ní ah, èmi òfẹ́ kan ní ability àti kọ́kùrà tó ní dẹ̀mọ̀ tó wẹ́ kó bá kọ́ bẹ̀ẹ̀ pé ká kékùrà lẹ́gbẹ́ àwọn olólẹ́gbẹ́ ọ̀rọ̀ gbígbọ́ àdílẹ̀ sí ìṣùkọ̀kọ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n sọ pé ah, lágbájá tó gbọ́ kùrà lóde kí lọ́rọ̀ á wí ǹjẹ́ etí rẹ̀ ògbédè ló wí ni àbẹ́tì rẹ̀ blọ́ọ̀kù àbójú ṣùgbọ́n wà tá a fẹ́ lu ẹsí ìsinmi aláìlú ìmọ̀ kùránì kéde etí wa gbọdọ̀ gbọ́ kùránì bá a bá ti jí láàárọ̀ abẹ́lé time ó fi rọrùn nínú pẹ̀lú fóònù wa ìgbà èmi náà tẹ̀lé fẹ́ kọ́kọ́ àkóṣe áyà mẹ́wàá kí kùránì wọ etí mi nínú oṣù yìí ó wá lọ kàn ṣe mọ̀ báwọn nǹkan mí nà lè kéèyàn èèyàn lẹ́sìn láti mọ́ bọ́lọ̀ lọ so ká gbọ́ Quran ká gbọ́ láàárọ̀ ká gbọ́ lọ́sàn-án ká gbọ́ lálẹ́ ká gbọ́ lóru tí Quran ìwé ìtì wa kó wọ ìjọsìn kan lọ́nà ká fi bá Quran lọ. ọba gbọ́ Quran tán ká ké Quran àti ìdígbọ́ báyìí ká bá àdójú bá àti méjì ti gba ìbádà àti kójú àtàhán kó náà bàbá rẹ̀ àjẹ́ káwá gbé kó àná káwá kí. Máa táwà ní àpọ̀lá ah, èmi náà gbìyànjú alọ́lé tó ṣùgbọ́n wọ́n fẹ́ náà wá pa a rí mú náà pọ̀. Ìbá bàbá kan jọ fún àgbà mi. Yàwó láì mo sírìọ́sì máa nínà yìí kọ́. A ní èyí náà náà kó ṣe pọ̀ tó mélòó lẹ rí mú àbọ̀lùmọ̀ ah, àwọn yìí ti fi ń kírun tẹ́rí yìí àwọn Kùránì táàmù táà fi ń kírun yẹn náà fẹ́ni tó sọ pé òun mọ gbogbo Kùránì kó máa ké lóòtù yìí ibi tọ́lọ̀ wọ́n ti mọ̀ pa síríọ́sì lágbájá tí ó mọ̀ pé wọ́n lọ́wọ́ ààrẹ ní tàkùrù fóun ò ní nípa lọ́dọ̀ ọlọ́ọ̀lẹ̀ ó nípa ẹgbọ́n tàkùrù fáwọn ìdí máa ń gùn yẹn táwọn mọ́mú máa ń mọ̀ yẹn ọlọ́run fẹ́ fi ọlọ́run lé náà nípa ìwọ náà jò púpọ̀ ìwọ̀n ọlọ́run sọ wọn á ah, kí lójà ìkékùrù àná ah, ṣe kúrò láwọn ọlọ́run bá rọ̀pọ̀lọ́run gbà ibẹ̀ èèmà ìyànjú yòókù bí ọlọ́run bá parí pé kí n tó mọ̀ ju olúwa láwọn àmọ́ tó fọ́ òun mọ́ tó bá tó bá kọ́rọ̀

mo ti mọ̀ ìdáwọ́kàtò wá kí àwọn mẹ́bàá tẹ́ka kò ní láàkù owó mo ti mọ̀ sáájá ní táǹtọ̀ fún ọ orílẹ̀ kò rí bẹ́ kùránì sáà ní so ibi tó ti fún ìtọ́jọ́ bẹ̀ wọn kéèyàn náà nù rọ̀rọ̀mì àwọn ọmọ yóò kú zùmọ́ tó ilé yìí èyí tí máa ń ké dáadáa tẹ́lẹ̀ yìí mọ́ yọ̀ọ́kù nù zù so wọ́n ó gbogbo tabaraka alladhi biyadihi al-mulku wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu ó tẹ́ káwọn ọ̀rọ̀ ọlọ́run ló ká ìwọ́n mọ́ wọ́ọ́rí pé ẹ̀rìn tó tó bá ti wá kàtún ọlọ́run ọ̀rọ̀ ẹ̀mọ̀ ká ló kẹ̀ sí pé wọ́n sọ pọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí kí n ká ìwọ ọlọ́run ní bínú wá ó wà ó wà fọlọ́ ọlọ́run àgbà ẹrú mi ní tó wà ń mọ́tò tó fún bọ̀ ọ̀dá àti ìrà tuntun ọ̀dà orí tí ń fi sọ́wọ́n ní kòlíkù ṣe fún ọ màá fẹ́ràn rẹ̀ so gbogbo àwọn súrà àti gbogbo wa máa ń mọ̀ tá a máa ń kà wọn tá a máa ń kà fáṣí rí bíbọ̀ tó ẹ̀ fóun náà la fáfẹ̀ kan mọ̀ tá a mọ̀ jù bẹ́ẹ̀ lọ nínú àwọn kásà ní oṣù ká àti pé àbúrò náà ní màá rìpíìtì tó bá mọ̀ jọ ìmọ̀ rìpíìtì tó fi hàn pé òye nìkan kan tẹ́ tábàtí wá ṣe tán ara tó wà bẹ́ẹ̀ náà bí ìṣe ṣàjọ́dì mọ́lẹ́kùn tí ń ka ìdáwọ́ pàtó lọ́wọ́ kí àní tí ń ka tàbárọ́ kí àní tí ń ka yáàsìn yìí ọlọ́run wà bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ́ lápò àwọn ọ̀rọ̀ rẹ̀ yókù àwọn súrà yókù tó sọ kalẹ̀ ìdébẹ̀ rí lápò nínú oṣù yìí kà mí sínú àwọn tó ṣe ní rọrùn fún tí ń lè ka gbogbo kùrán èyí àwọn èèyàn tó ṣe pé lẹ́yìn pé fífì ìta ni wọ́n kó lọ lè kọ́ tó ṣe mọ́ ọkọ̀ mo sì máa kí mo sì sọ̀rọ̀ ẹ̀bọ́ alẹ́kọ́ ẹ̀yìn àmìyàn tí ó lọ lé ìwé rárá tẹ́ pé lónìí as we speak ẹ̀yìn founder owner university bàbá tó ní àlékún university ní Ìlọrin alájìlá ti méjì gbàjá kò ní formal education hmm, lọ skúl primary secondary fún kọ̀kọ̀ ní ìmọ́lò ní òun ló dá ẹgbẹ́ sílẹ̀ òyìnbó sì bẹ̀rẹ̀ gbogbo ẹ̀lẹ́bẹ̀ẹ́

wọ́n ní business àwọn ọmọdé ń tàwọn business ti mú owó wa títọ́ àwọn ìgbà tó sọ pé tọ́lọ̀ ní àti náà àwọn àti gbogbo owó tí wọ́n wà bẹ̀ báyìí tó kí mo fẹ́ fàyọ̀ ọ̀hún a rí nù wa àwọn sáfàgbàlagbà kó èdè tí wọn bí wọn mọ́ so kí ẹ̀sìn ìṣòro náà má sọ wípé ah, èmi ò lè wà lè èyí tó mọ̀ yẹn náà ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta bá ṣe bá Kùránì lò aláwọ̀kọ́ ibi ká gbọ́ Kùránì ẹlẹ́ẹ̀kejì ní ká kéwú ẹlẹ́ẹ̀kẹta ní ká há Kùránì sórí bójú wá ṣe ké táhàn wá gbé tó wọlé láti etí wa tó wọkàn wa ọpọlọ wa náà ní nípìn mẹ́ ẹ́ kí pàtí Kùránì lè mọ́ ọpọlọ wa á fẹ́ kí gbogbo ara wa ń kọ̀wò kí Kùránì tọ́ọ̀ṣì ẹ̀ òun láti dà tó bí

kó ha á ha lọ so ọ̀nà kẹta lẹ́yìn ọ̀nà kẹta yìí ó wá kú ọ̀nà méjì ní tòkù tẹ́lẹ̀mẹ́tẹ̀ẹ̀ta tí yìí èèyàn gbọ́ kùránì èèyàn ké kùránì èèyàn làwọn ó wá kú méjì gbọ́ wá ọ wá kú àtàdábù káwá ronú sí tọ́lọ́wọ̀n bá wọn ṣẹ́rí tẹ́yìn bá fẹ́ràn ẹ̀yìn kankan tẹ́yìn bá fẹ́ràn yẹn ojoojúmọ́ lè wọ́n fẹ́ gọ́rù nípa tẹ́yìn bá fẹ́ràn yẹn ẹ̀yẹ máa gbogbo tó bá lè wá fẹ́ràn ẹ̀tọ́ ẹgbẹ́ tó bá fẹ́ràn Ronaldo kó bá ti bọ́ sórí sí àmì ẹni tó bá ní pé ti tẹ̀ bá lè rí pé president Tinubu lè yàn tẹ̀ pé ẹgbọ́ wọ́n ní Tinubu lọ sí lórí tó ń ṣe lónìí àbí ó bá ṣe pé tẹ́yàn náà bá ní pé bọ́yá ẹnìkan náà kan tí ò wúlò kan náà ní tẹ̀lé yóò fẹ́ gbọ́n bí Kùránì ṣe rí bí ta bá fẹ́ràn Ọlọ́run ló tọ́ ó yẹ ká kà pé Kùránì yìí mẹ́sẹ́jì látọ̀dọ̀ Ọlọ́run tá fẹ́ mọ̀ pé kí Ọlọ́run bá sọ pa kí Ọlọ́run tó wí bó ṣe jọ ẹwọ rírú jọun bó ṣe pé bẹ́yàn bá lọ́mọ lájòjì èyàn wà lẹ́kọ̀ọ́ ọmọ ìwà mẹ́rin ìlú àbúwà ló ìbú tó wá kọ lẹ́tà sílé níjọ́ tó báwọn èèyàn tí wọ́n fẹ́ kan ma ìwé káọ̀pọ̀ ẹnìkan wà wà ládùúgbò ọ̀nà ọmọ rẹ̀ lépè tọ́bá ti wá pè ẹ́ẹ̀dì fẹ́ tọ́bá kọ lẹ́tà sí yóò máa wé kí ni wí kí ni wí bá sọ́ pé ẹgbọ́ kọ́dà yóò mọ̀ wà wípé òun fẹ́ yóò wà ní ẹ̀ olóhun wà lálàájá kọ́dá ẹni tẹ́ntà fún kan yóò tó máa fèsì bí gbogbo pé èso fún pé wà dáadáa ló ẹ̀lẹ́ ń káà ẹ̀ oníṣẹ́ dáadáa ọmọ wọn ò gbọ́ onye tó bá fẹ́ pọ́tọ́ láwọn bá wí òun ló yẹ ká reflect lórí ìtumọ̀ Quran kí ní wà nídìí wá sí pé ah owó tàbí ẹ̀ńkà láàrínjọ́ ilẹ̀ ẹ̀jẹ̀ ìjábọ̀ kí ni a wà mọ̀túnmọ̀ Quran ah èmi ọmọdúnmọ̀ o àmì ìgbò bá mọ̀túnmọ̀ ìwọ náà wá gbé translated Quran bó so Yorùbá ló lè kà ìtàn bá tún dáadáa ogun bó so ìbò ló lè kà ìtàn bá tún dáadáa ogun ó sa ó sá ló lè kà ìtàn bá tún dáadáa ó sì dìrà ló lè kà èèyàn ẹgbẹ́ yẹn bá ń fẹ́ràn èèyàn máa fẹ́ gbọ́rù yẹn lẹ́yìn ẹ̀ kó bá sọ ó wà mọ́ wá gbọ́dù tán bá ti sọ̀rọ̀ fún àn yorùbá ṣe jòkó ah, ọlọ́run bá sọ lóòótọ́ ni bẹ́ẹ̀ ló ṣe rí èyí ó máa ronú sí ìtumọ̀ fún àn bá a ti ń gbọ́rù eléyìí àmọ̀ gbọ́ ní rédíò àmọ̀ gbọ́ èyí tó wúlò tí èyí ṣe pé àwọn tó kókò kúkú sí wa lẹ́pọ̀lọ́ tí èṣẹ́ ẹni tó gbé kùránì ìdíwájú tó lóun fẹ́ ṣe tàfsírù tó pé lẹ́yìn ìgbà tó káyà tán báyìí ọ̀rọ̀ ẹyẹ ní sọ̀rọ̀ ẹyẹ kan wọ́n bẹ ó ga láti ìgbà ìdí sánmà ẹni tó sọ̀rọ̀ náà abẹ́lẹ̀ tó sọ ẹni tó sọ̀túnmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba fún wa ẹlẹ́ẹ̀ka àrùn bàbá ti wá wòye sí pátá orí sí àlàámọ̀ káwá lò ká lò ó ìtí kò á nìbá mi pẹ̀lú lẹ́yìn náà fi tọ́ka láì jẹ́ ah nínú oṣù yìí wọ́n lé kí ẹmọ ìmpọ́tánsì kéèyàn jí lásìkò tààrí bọ́lọ̀mọ̀ ń gbàdúrà ń gbàdá wọ́n lé kí ẹmọ ìmpọ́tánsì bọ́lọ̀mọ̀ ń gbàdúrà pẹ̀lú ògbó ọlọ́run ó sì bá lọ máa gbé ìyànjú pé lásìkò náà wọ́n àkóso láka méjì náà ní ìbá ẹgbẹ́ ní ọ̀sẹ̀ lọ́hùn ìlú wà ní àwọn tí ó máa wà lẹ́ èèyàn ti lo tó gbọ́nù mara àwọn ìlà tó bá tọ́ gbígbọ́ kíké ìhá ríronú sí ká méṣọ̀ pé mo sì yí kápákọ̀ bá ti wá bá lọ́wọ́ ultimate goal wa pẹ̀lú bá ti wá ń bá lọ ìgbé àwọn kọ́lọ̀ wọn bá kó ṣe kò á ní ní malẹ̀ fún wa tí a ti tẹ́jú alàlùkò àwọn àwíyìn ọ̀bí àpòlórí tí ọlọ́wọ́n bá ṣe kò á ní alápàálé ẹ̀rọ tó tóbi pé òun ni ó rọ́jù sọ́kàn wa bílẹ̀ ẹlẹ́ ṣe wà yìí bójú bá rọ̀ sí kílẹ̀ ṣe yóò mú orúkọ àǹfààní rẹ̀ ó jáde

kódà kó ṣe ń pé ńgbà táwẹ̀ bá ti ń pò wá mọ́lẹ̀ tí ń là wá mọ́lẹ̀ táà lágbára púpọ̀ mọ́ kí ni ká ṣe ibi tá a bá sùn sílẹ̀ kọ̀ ká ara gbé fóònù wa ká máa wá pè Quran ó máa wọlé ẹ̀wọ̀n ọ̀rọ̀ ẹ̀yìn àti ẹ̀wọ̀n náà fìlà òun ni tó mọ́rọ̀ aṣámúwà pàláwì ọlọ́run fẹ́ ká súnmọ́ ọ̀ ọlọ́run fẹ́ ká súnmọ́ ọ̀ tí ó yọ̀ wọ́n pàǹtí ṣe wá rí lásìkò yìí ọlọ́run bá fẹ́ kàtí wá síkẹ̀ rẹ̀ kalẹ̀ ṣe yẹn náà fẹ́ kan wá dìrún rẹ̀ mú kó kí dáadáa kó fi èsì ọlọ́run kó wa máa bẹ lọ́run lórí ìrùn ẹ̀kọ́ ọlọ́run bá o gbogbo oore tó máa ń ṣe fún yàn pẹ̀lú wọn a kò ṣe fún gbogbo aburú tó máa ń lé sí ìdíyàn síyàn pẹ̀lú kéèyàn tí wọ́n dákùn lè jìnà sí kéèyàn mú tí wọ́n rán yẹ oṣù tó wọn tàràwì tàràwì tá a wá ní ká fi ìyẹ dákùn lóòótọ́ aṣáájú ìṣètò láti àmọ́ ṣe rí bẹ́yẹn bá fẹ́ràn ọlọ́run bàbá yẹn ti fẹ́ràn nǹkan tí ń ṣe ọlọ́run máa ń mọ̀ ṣe pé àwọn àjọsìn tí ìṣètò láti àwọn àjọsìn tó jẹ́ tó láti ọlọ́run jẹ́ kó pọ̀ àwọn àjọsìn tó jẹ́ tó láti kò torí pé kẹ́dàá mọ́ ti sọ pé ah torí kó pọ̀ tó ìjẹ́ kó ń ṣe àwọn àwọn wákàtí máa àwọn tá ń kí èyí tó pọ̀ jù bẹ̀ níraka níraka mẹ́rin pẹ̀lẹ́ wá sáánú mẹ́jọ mẹ́wàá mẹ́lọ torí pé Ọlọ́run bá sọ pé ẹni tí tẹ́ bá fà wá síbẹ̀ ní wàá ṣe fún zaka wa tó jọ́ràn yàn Ọlọ́run tó pọ̀ pé bẹ́ẹ̀ bá lówó tó pọ̀ bí 19 million 20 million tí kò á dínkù bìló rẹ̀ ọdún kan tó wá yípo lé lórí pé ìwà yọ̀dà kan bẹ́ẹ̀ gbogbo owó yẹn divided by forty ní two point five percent owó tọ́lá ń kárí ọ̀dà kálọ́dún gan ju owó táwà gan fi ṣe sọ́dá kọ̀ lọ́lẹ́ bí i orúkọ òjò náà ni ọlọ́run tó kọ́kọ́ bẹ́ẹ̀ náà ni ìrún ádámù owó ìsọ̀rọ̀ àyàn àbọ́lọ́n fẹ́ pé ìfẹ́ oore dáadáa interest ni ó mú wa sílẹ̀ tá a fi ṣe fún tó bá ti wá rí bẹ́ẹ̀ ká má wàá kọ́ lẹ̀ ẹ má jẹ́ ká kí ásámù ásámù fọ́ọ̀mù nìkan tí ò lè spiriti kí ni ásámù fọ́ọ̀mù ásámù pé á kì í tó láàgbà kò ní tó déédé káàfin tí wọ́n rán yìí Àmìlá ọlá rí ara rẹ̀ ó ìdáwé, kúrò wà láàrú àhàtà nígbàtí èsì túláàjì ẹ̀bí bó bá àpò ọ̀bá bẹ̀rẹ̀ kan bẹ̀rẹ̀ kan bẹ̀rẹ̀ kan máa jù àwọn tó bá jù ṣe dára tó bá ṣe ṣe dára lẹ́nà àwọn kan tá a wà yìí kọ́dà nígbà tí ìṣáyò tí wọlé ni wọ́n bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀jẹ́lá àwọn tó ń ṣiṣẹ́ ní gọ́ta láàrín ilẹ̀ kan yóò fẹ́ ṣó pé òun fẹ́ fi gbẹ̀ sápò òun tó kú ilé ẹ̀rọ wá ń kẹ́rù lásìkò rẹ̀ tó wọlé nígbà tí ìdí fúláàdì kí wọ́n ti níbùú mẹ́ọ̀mọ́ àbọ̀ wálé bọ́wálé kò kí ṣá ó mọ́ lọ́tọ́ pé rákà méjì ló bá ti òkí ó ní rákà mẹ́rin bó ti lè kí máa kó kí lóru kó ti fi òbí lẹ̀ èyí ó ti wá pé ọ̀fẹ́ kí òun pàtàkì òrò tí ìwọlé bá mo fẹ́ yanjú gbogbo ẹ̀sán èyí kàn jẹ́ ní tiẹ̀ ní hao nígbà tí èsè túláàsì nígbà tí èsè túláàsì bẹ́ẹ̀ bá ti ń kí ó kí lẹ́yìn ìmáàmù tí ó kí átámú tó méjì sẹ́yìn bó pé méjì ló bá lè kí lẹ́yìn rẹ̀ tó rẹ̀ ó sí ní ó bá fẹ́ sùn lọ́sùn ó fẹ́ tàkó kí méjì tó bá dùn ju kó sọ pé lọ bá ń dá ten minutes ẹni parí ìpínlẹ̀ alẹ́ kí àwọn míì sí bẹ̀rẹ̀ àwọn sáájú mi òun lè fẹ́ dà lọ tán tó bá ti wá dà lọ tán tẹ́ wá àdúrà tí ọwà lè tó káàkiri yóò máa dápa àwọn ẹ̀rẹ́ wọn àwọn alájá wa tí ń bí ájú ọlọ́dí wọ́n dá fún àwọn alájá wa tí ní àkánà ẹ̀rin àkánà kọ́ gbogbo tàbí mẹ́bìtì ní àtàmọ́ta ní kó sí áyà kọ̀ọ̀kan lẹ́bìtì ìrún wa ẹ̀dá ti kìsẹ̀ káwà bẹ lọ́wọ́n bá kọ́lọ́wọ́n bá nínú oṣù yìí dàpọ̀ ṣe ìrún ní malẹ̀ kan ó ẹlẹ́kẹta nínú nǹkan tá nínú oṣù yìí láti fi kó ní àwẹ̀ káàkiri ṣe ẹni bá ti ń gbá àwẹ̀ ọlọ́run bá fẹ́ràn ẹ̀ ẹjọ́ bá ti fẹ́ràn ẹ̀ ni pé plọ́ọ̀tì kan bẹ tọ́lọ́run bá sọ pé òun fẹ́ràn ẹ̀ ó ní ọlọ́run ní àwẹ̀ téèyàn ń gbà yẹn àtọ́wòmùlí èmi mo ní èmi ń fi sùn sàn ẹ̀ pé torí pé ẹrú òun tó fún oúnjẹ rẹ̀ lẹ̀ tó fi mú rẹ̀ lẹ̀ tó fi ìyàwó rẹ̀ lẹ̀ gbìnà ajínigbé nítorí tèmi tẹ̀lé torí tèmi yẹn ó tóbi lọ́dọ̀ ọlọ́run wà ní ọlọ́run mo ń bá àwẹ̀ yìí nítorí ìṣẹ́ dákùn oore ayé àtọ̀ tó máa ń ṣe fáwọn èèyàn tán bá ṣe nǹkan fún torí ìṣẹ́ láti ṣe fún káwẹ̀ wá wọ́n wá jáwẹ̀ pé àákàn àjẹun àmú kí gbogbo ara wa náà gbáwẹ̀ ká má gbọgbọ kúkúrọ ká má wòwò kú ká má sọsọ kú sọ ká má kú bà ẹ ká sì ṣe jàǹbá ká má gbogbo àwọn nǹkan tí ń jẹ káwé ẹkú ká jìnà sí gbogbo nǹkan tí ò ní jẹ káwé ẹkú ká jìnà sí gbogbo nǹkan tí ó lè ní ìṣúlá dáwẹ̀ ká sí ààwẹ̀ gbígbà ọlọ́run ọba fẹ́ràn ẹ̀ tó ká mójútó àwẹ̀ wa ká gbà anábì sallallahu alaihi wasallam anábì ní lè sọ ìmì farahata ẹni tí bá ń gbá àwẹ̀ ìdùnnú méjì ní òní ìdùnnú ayọ̀ méjì ní òní ayọ̀ alákọ̀ọ́kọ́ farahatu ìdùnnú kan ẹ́ nígbà tí ó bá parí àwẹ̀ ẹ̀rí ó túnú inú lórí bá ah, ìjọsìn ìtòrí náà kan parí sẹ́wọ̀n tó bá ti túnú náà tó pé ó mú nǹkan báyìí ẹ̀yìn màkọ́kọ́ tó ń kó wá sáàdúrà ẹ̀dàkùn ẹja ló ti lè na èèyàn kì í ṣàdúrà kó tó túnú àwọn èèyàn yọba ìjọba wá pẹ̀lú wáyé àkọ́mọ̀ ìsàdọ̀ ń kọ́kọ́ túnú náà tó wá túnú náà ọwọ́ abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwòrán ti ká ìwọ̀n àgbà oníkàgbà àgbà báwa so ìdùnnú máa ń bẹ pé èèyàn níjọ́ tí ìyẹn bá parí àwẹ̀ èèyàn dùnú then mùsùlùmí wà dùnú jọ́ tó wá pàdé ọlọ́run ọba ẹ̀yán ní tó bá ní ládá tó náà fún so àwẹ̀ náà wà lára àjọsìn tó wà ní oṣù ìtàgbọ́dọ̀ fi ṣe rí ẹlẹ́ẹ̀kẹrin oní àbúsọ́dà kan tí wọ́n wá ṣiṣẹ́ olóore owó ni ọmọlúwàbí ìmọ̀ ni kéèyàn náà ṣe ẹ̀ kéèyàn bá ní pẹ̀lú ẹ̀lòmíì tó tó ìdí yẹn parí kí yẹn ṣí ẹ̀ pẹ̀lú ẹlòmíì ẹ̀ tó sì ń gbọ́ ọyọ lọ àlẹ́bí àsọdá ọdún gbòòrò hàn sọ́dá pọ̀ ní ìmọ́lẹ̀ ẹ̀ àwíjàre lọ́dọ̀ ọlọ tẹ bá ti wá gbogbo kí ní nǹkan wò ọlọ́run wá fẹ́ tírèèni wa lórí gbogbo ọ̀kan ó fẹ́ ká mọ bóòlù èèyàn ṣe ń fi ẹ̀rùn jọ́sìn fóun nínú oṣù yìí ó fà mú sílẹ̀ ó fẹ́ ká máa bóòlù yẹn tẹ́ ti Kùránì jọ́sì fọ́n jọ́sì fọ́n nínú oṣù yìí ó pè wá ká sí Kùránì ó fẹ́ ká máa bóòlù yẹn tẹ́ ń fi àwẹ̀ jọ́sì fọ́n nínú oṣù yìí ó fàwẹ̀ síbẹ̀ ó fẹ́ ká máa bóòlù yẹn tẹ́ ń fi sọ́dá pọ̀ jọ́sì fọ́n ọ̀pọ̀ sí ilé nínú oṣù yìí ọlọ́run jákà sí pé ìwọ tó bá tẹ̀ wá ya ohun jù bẹ́ẹ̀ lọ òun ti jákà yìí pé sọ̀tù ọlọ́yọ̀kọ̀ ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí ọ̀nà tí a máa fi ń súnmọ́ lọ́wọ́ ọba tọ́lọ̀ máa fi ń fẹ́ràn àyàn tó ṣe wípé yóò fi fún yàn ní malẹ̀ tọ́lọ̀ bá wá dìgbà oṣù kan fún àbíká tí o kò jọ sí yìí bẹ́ẹ̀ nígbà tí yóò bá fi ṣe bọ́lọ̀ bá gidi fẹ́ràn rẹ̀ lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ ó tó lò fún àti súnmọ́ lọ. ṣe rí payà ọlọ́run ọba tọ́lọ́ ń fẹ̀ ìtàkìrí achieve ọ̀nà wípé ètí ń jẹ́ páyọ̀ ọlọ́run ọba alìtù lọ́nà méjì ọ̀nà mẹ́ta ìpáyọ̀ ọlọ́run ọba ó lè mí ní ìṣe ọba ní ṣe kódà nígbà tí ò sẹ́nì kankan tí ń rí ìṣe tọ́lọ́wọ́n ọba ní kéèyàn ṣe kódà nígbà tẹ́nìkan kan ò rí yàn ìwò wá sí ń gbàwẹ̀ yìí lùsù kò sẹ́nì kankan sáfẹ̀ kan fi bọ́dí káàbù sí lára kò sí bọ́dí kámẹ́rà agbátá sí lára tó tọ́ à ń wọ àwa náà ni wọ́n ní ká wo ara wa ẹ sì fáwọn èèyàn tí wọ́n gbàwẹ̀ pé ṣe mùsùlùmí mo ń yà wọ́n lẹ́nu pé ah, ọlọ́mọ kí àwọn mùsùlùmí kó wọ́n ti wá wà ẹ̀dẹ̀ ní omi yẹ́ sínú kẹ́kẹ́ kò dẹ̀ sọ ibá mọ́ra pọ́lá ń bá tún ẹ ohun lẹ́ni ibi ká ṣe nǹkan ìjọsẹ̀ kan tó wípọ́ ẹ̀dẹ̀ kan ò ní rí wa wọ́n sì kí fòyí yóò lè nọ́jọ́ ó nọ́ọ̀sì ìdí ká mà wípé kọ́dà níbi tá a bá fẹ́ ta burú kọ̀ wò á ń sọ̀rọ̀ wà ní àwẹ̀ ń kọ̀ wà ní ìkejì nínú ìlú òun ni bábùlù nàdà oore tó lè wá tọwọ́ yàn wá kéèyàn dé kó wá látọ̀dọ̀ yàn kó dọ́dọ̀ ara tó owó ni kò sí ẹ̀pẹ̀lẹ̀ òní dáadáa ni kò sí ẹ̀pẹ̀lẹ̀ òní kó o fọwọ́ kún yàn kó rí dọ́dọ̀ ẹ̀ kò sí ẹ̀pẹ̀lẹ̀ òní ìmọ̀ ni ojú dọ́dọ̀ Pati tako àkàlù páàtì kejì òun ká fòlù àdá sùtá ó lè wá látọ̀dọ̀ rẹ kó tó jẹ kó mẹ́rin kọ́dọ̀ rẹ. òun lẹ́bi bá ń sọ̀tọ́ láti fún akókò àdìjọ́ tẹ́ kọ̀ọ̀kan bá fi ń gbáwẹ̀ kó má wúwa ìmọ̀ kan kó má pariwo kó má bá èèyàn jà kó má àtàkì èèyàn bí èèyàn bá wá bú àbọ̀bí àtàkì ó rí sí náà rẹ̀ ó sọ pẹ́sì bí ní ẹ̀kọ́ ní kí ni mo ò sọ ìmí ń gbáwẹ̀ pé pẹ̀lú àwẹ̀ yẹn kọ́ àwẹ̀ ó fẹ̀ kan wí kéèyàn débi pé ìlú bẹ́ẹ̀ bá fẹ́ àgbà àtìkàn tó ní ẹnájì púpọ̀ ó fi pé ìlú lè gbé e mọ́ra ọdẹ ẹni tó bá fẹ́ ṣe sùpàfẹ́ ìṣẹ́ ṣe sùpàfẹ́ nìkàfẹ́ tó ń bẹ lára jù máa tapọ̀ tí ọlọ́run ọba fẹ́ bí kábí gba àwẹ̀ tọ́ jẹ̀mọ́ àwẹ̀ nísìn báyìí ó ti kọjá half a ti ń bọ́ lọ lọ sí díẹ̀díẹ̀ ẹ̀dàkùnrin last ten days yìí àtẹ́kùjọ sí wá tán lékún ẹ̀tọ́nà bá ṣe ní rọrùn fún wà lè ṣe eighty ká kú bẹ́ eighty ká kú bẹ́ wà lè ṣe eighty ká kú ṣe eighty ká eighty ká kú nílé ká kóra bí mọ́ṣáláṣí ká sì jọ sí tọ́lọ́run ọba ká sàbítì ká kékòrò áni ká àá fi ń wálé láti lọ́kọ́ jù ọkùnrin lè ṣe obìnrin lè ṣe ọkùnrin lè ṣe obìnrin lè ṣe àwọn tá a bá lè ṣe náà ń kọ́ ká take the last ten days serious ẹ̀dá kan nínú táàmì yẹn lóòótọ́ pẹ̀lú nature ọmọnìyàn àwẹ̀ ó ti máa wọra àwọn èèyàn ti máa wí ìkọ̀bí tó lọ parí yẹn náà lórí rẹ̀ ń lé tútù lórí rẹ̀ ń pọ̀ sí ẹ̀dá kòkòrò ọlọ́run àwọn táwa ní ṣe èyí ká ọgbà yàtọ̀ nature ọ̀ṣẹ́ wa náà ń kọ́ wọn mo ti ká ju àwa ìjọsìn wa kó lé tútù àsìkò yìí á jìnà tẹ́tẹ̀ sí lásìkò yìí ọlọ́run ọba kó gba gbogbo ìjọ fún wa ọlọ́run kàwá sínú àwọn tó yẹ ní sí ọlọ́run kàwá sínú àwọn tó gbàṣẹ wọn ọlọ́run kàwá sínú àwọn tó takú àwọn òye tó ọlọ́run kàwá sínú àwọn tó ṣe pé yóò fẹ́ràn rẹ̀ ọlọ́run kàwá sínú àwọn tó fẹ́ràn ọlọ́run kàwá sínú àwọn tó ṣe wípé yóò máa fi wọ́n yẹn gbàlọ́dà àmàlà àyíká ẹ̀ ọlọ́run kó sì jọ sí rọrùn fún wa. Ọlọ́run kò sí dáadáa rọ kó tí kó rọ̀ wá lọ́rùn ah, Ọlọ́run jẹ́ kó ṣe ibi tí ọrùn rẹ̀ wà ká ká ah, ọba kó ṣe pé ibi tí ìbínú rẹ̀ rẹ̀ bá mọ̀ ká mọ̀ ká lè jìnà sí ah, Ọlọ́run ọba kó ṣoore fún wa kó wa ó ṣe fáwọn ìyàwó wa mm. ó ṣe fáwọn ọkọ wa mm. ó ṣe ọmọ wa mm. ó ka wa sínú àwọn tí ó gbàṣẹ wọn ní oṣù yìí ó kà sínú àwọn tí ó sàlékún oore fún orí ayé àti tọ̀run ó fún wa ọlọ́run ọba oore tí ó ṣe fún wa láyé kó má fi gba lọ́gbọ́n wa tí ó fún wa ń kọ́ wa náà láyé àti náà ti dúnìyà hasana ọ̀bùn àdábà náà hábẹ́rẹ́ وجعلنا للمتقين إماما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين اللهم أصل لنا ديننا الذي هو عصمة أمرنا وأصل لنا دنيانا الذي فيها معاشنا وأصل لنا آخرتنا الذي فيها معادنا واجعل الحياة زيادة لنا من كل خير وجل وطراحة لنا من كل شر اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم إنا عبيدك أبناء عبيدك أبناء بمائك نواصينا آه. بيدك آه. ماد فينا حكمك آه. حل فينا قضاؤك نسألك بكل سهولة صليت به نفسك وأنزلته في كتابك وألقته أهلا من خلقك وأسعفتني في علم جيب إنك أن تجعل القرآن العظيم رضيع قلوبنا ونور صدورنا وجلاء أهداننا وذهاب همومنا وفهمنا يا رب العالمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الهدى وتقواها فرجا اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم أنت الأول فليس قبلك شيء اللهم أنت الآخر فليس بعدك شيء اللهم أنت الظاهر فليس فوقك شيء اللهم أنت الباطن فليس دونك شيء ابدأ أن الدين وأبنى من فقر ابدأ أن الدين وأبنى من فقر ابدأ أن الدين وأبنى من فقر ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي عذاب النار اللهم إنك عفو ابن العفو عنا نعم. اللهم إنك عفو ابن العفو عنا نعم. اللهم إنك عفو ابن العفو عنا نعم. اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك يا رب العالمين اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك يا رب العالمين اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك يا رب العالمين اللهم ما أعطيتنا مما عنا تجعل لنا قوة فيما تحب وما زويت عنا مما نحب واجعل لنا قوة في واجعل لنا فراغا فيما تحب يا رب العالمين آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أهل من رسله وقالوا سمعنا وأعطانا سبحانك اللهم ولك المصير يا رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله وبركاته